We all play lotto in different dimension, in different form. Ah, ah. and if you enjoy the people lotto lotto, origi burú ni is playing lotto before you bring him to social media and contributed. Owó orí burúkú owó kókó lọ karùn lọ fún. Owó òṣì. Owó bànújẹ́. Because is it's, is Muideen that we first play lotto in Nigeria. Is it Muideen that we first play lotto in Nigeria? Is it Muideen that we first play lotto in Nigeria? if Lotto is not something that is good Nigeria will not uh, uh, colonize it you see all those content creators saying go and play naira bet wws bet kiriko s bet is it people are people not playing it because you contributed nonsense and ingredients foolish money owó òṣè owó ìbànújẹ́ owó ẹkún owó òṣè owó òfò owó ìyà you contributed it for him so he, should not live his life again Muideen doesn't have phone he doesn't have Android to be on Facebook, to be on Instagram, to be on to, to, to enjoy life. But you all are buying data. You are being, you are, you are on Facebook, you are, you are on TikTok watching life. But you didn't decide to use this money to play lotto. Who cares? Nonsense and ingredient. You could not pa máa tó pè yẹn. Wọ́n not olúṣọlá yẹn ikú ló máa pa máa You should block that man. If Ẹ fẹ́ kọ́yàn bó ṣe máa ná owó ẹ̀ ni. Ẹ ń ṣe eré ni. Ṣé wàá tọrọ owó lọ́wọ́ yìí? Ẹ̀yin olórí burúkú dèdè asíndẹ̀mádé. òun lẹ padà rí nílé oní tóní bàbá jẹ̀bù ṣó ti yé. ẹni sùúrù. so possible pé ọkọ okay so possible pé ọkọ lọ dé èèyàn kó wá padà síbi lótò rẹ tó bá yẹ kó ti ń ta ẹjọ máa fẹ́ léèrè. àbúrò rẹ lélẹ́yìn ni. ó bọ́ sí. ìpè kókó níbi tó ti kó tó ti jù. mọ́mí olúṣọlá gan-an ẹ ṣe máa dáwèrè lóhùn mọ́mí ẹ fọ́kọ̀ ẹ fọ́kọ̀ jàre let me forward this place. kọ́ lọ̀rọ̀ ayé ẹ̀ kan. ṣé ń gbàgbọ́ dẹ̀ ní fún un ṣénú ṣénú àgbà náà ti ní kó kọ́lé fún un ṣé ó béèrè lọ́wọ́ ṣé ó béèrè lọ́wọ́. lọ́wọ́ ló ló fẹ́ sí. mo ń bọ̀ mọ́mí call me. Hello, hello ma ẹ wò ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ń gbé mi inú bí mo bẹ ṣe bí ẹ ṣe fún àwọn wèrè tí ò lọ́pọlọ bẹ ṣe wà yẹn mọ́ mi ẹ̀yin lẹ́ host program tí èmi ti fọwọ́dù ẹ̀ ṣe ní àwọn tó bá lọ́pọlọ tó bá ti gbọ́ lótorí sóyún ẹ kọ́ tí wọ́n dànù because ẹ kì í ṣe psychiatric tó ti ń wo wèrè ẹ ní kọ́ lọ síbi tó ti ń àwọn wèrè láàyè ó sọ pé ṣé Muyideen ń ta lóto tó bá ń ta lóto who cares Muyideen ò bá kó ẹpọn ẹ kó lọ fi ta lóto òun ló lẹpọn is an adult ṣó ń ṣe ẹni ṣé Muyideen ló máa ń kọ́ ta lóto Nàìjíríà ni ṣé ṣé ṣé lóto ṣé lóto jẹ́ drugs ni àwọn tó mu drugs tí wọ́n wọ́n ti condemn wọn Muyideen ń ta lóto owó ẹ̀ ló fi ta lóto tó bá wù mí máa mi ra data tó bá wù mí máa mi ṣe káìtì who cares ta ló fẹ́ béèrè lọ́wọ́ mi pé mo ti rówó ṣó ń mọ́mì everybody ló ń ta lótò náà mo ti analyze ẹ láàárọ̀ yìí àtiwọ́ tó fowó ẹ̀ data ò ta lótò ni ah ìwọ tó fowó ẹ̀ ra data ẹ bèrè lọ́wọ́ ẹ lómi mọ́mì èlò ló fi ra data ní each every month ẹ bèrè lọ́wọ́ ẹ ní nàìjíríà yẹn pé èlò lẹ fi ra data tẹ fi ń wo social media ẹ ṣé ẹ ń gbá mọ́mì ìgbà tí mo wá nàìjíríà data tí mo lò lẹ́nu ìgbà tí mo wá nàìjíríà yẹn kì í ṣọ̀rọ̀ data eh, one hundred and fifty thousand within one month ṣókè ṣé mo gba income lọ́wọ́ eh, eh, airtel ni no lọ́tọ̀ kan náà nìyẹn kì í ṣe pé mo fi mo fi invest mo fi mo fi ṣe nǹkan tó dùn mọ́ mi nú ni and i did not regret it tí mo ìdí òun lo android phone nǹkan tó múnú ẹ̀dùn nìyẹn ló ṣe kí ló wá fún wọn ní ọ̀dá títí láti máa sọ pé mú ìdí ìfowóta lóto ṣé wọ́n ń ṣe eré ni ṣé èèyàn náà lè èèyàn náà lè béèrè lọ́wọ́ àwọn náà pé èyí náà tẹ̀ ìfowó rẹ̀ dẹ́ta kí ni income yìí kí ni achievement wọn wọ́n ẹ̀tọ́ ṣe máa bèrè lọ́wọ́ ẹ̀ torí pé wọ́n kọ́ ilé òṣì ilé òfò ilé ẹkún fún ilé òṣè ilé ìbànújẹ́. èmi ti fọwọ́dù ẹ̀ because ó ń rí tètè mi mo fọwọ́dù bẹ̀ kúrò ni. ẹ máa máa máa máa play ẹ bẹ̀ yẹn mo ti gbọ́ mà ẹ ṣe mà ah èmi ò pẹ́ nǹkan pẹ́ piss me off because that guy is is irritating me. because period yẹn number one wọ́n àtẹ̀ ṣe máa béèrè pé ó ń ta lótò kò bá mídìí ò bá fi ẹpọn ẹ kó lọ fi ta lótò òun ló lẹpọn ẹ kò bá gé orí ẹ kó fi ta lótò òun ló lórí ẹ who cares pásítọ̀ yín tó wá sórí social media ṣùgbọ́n ó ló fi ra data àti ẹ̀dúpẹ́ pé òun rí ínkọ́ọ̀mù gbà lótò tó òun ta lórí social media òun gbowó ń bẹ̀ ẹ̀yin tẹ̀yìn wò èlò lẹ́yìn ní ínkọ́ọ̀mù tí lágbàtà yìí ti ra data èlò ní ínkọ́ọ̀mù tẹ̀yìn ṣèbí ẹ̀yin náà ta lótò tí ẹ̀ jẹ́ ń bẹ̀ ni ẹ̀yin ta ló tún ẹ̀ rírè jẹ mú ìdí tó ń ta titi ẹ̀ bó pẹ́ bóyá o máa rírè jẹ bí ò dẹ̀ rírè jẹ bá ṣe kọ́ ọmọ nìyẹn kí n ti yín kí n ti yín. ìyá wa wú ẹ̀ káàbọ̀ jàre. mú ìdí wọn àfọnárẹ́bù kò lè dá inú rò ní píríọ̀dù yẹn. àwọn tó ń sinmi. sotiye mú ìdí ò lè dánú rò kò rẹ́ni fún ní sanwó yàrá fún rẹ́ǹtì yàrá fún débi tí wọ́n sọ pé àwọn ò fún nílẹ̀ débi tí ó wà jẹ́ pé wọ́n máa kọ́lé so he was he was ẹni sùúrù so he was overwhelmed he was overwhelmed pé ẹ ilé òun nìkan tán kò ronú lọ anywhere ju pé ẹ wọ́n fẹ́ kọ́lé fún òun nìkan tán tán you understand he was overwhelmed he was overwhelmed kò rẹ́ni sanwó yàrá fún un débi tí wọ́n sọ pé wọ́n fẹ́ gba pé bíi pé èèyàn kò rẹ́ni fún ìrò kò rẹ́ni ra oúnjẹ fún tí o sọ pé òun fẹ́ ẹ dọ́nà wèrè kan ní i'm disappointed in you i'm your follower before ẹ ikú ló máa pẹ́ bó ṣe disappoint yẹn ó ń ṣí eré ni who tell you to follow me ṣé mo sọ fún ẹ pé kí alágànná follow mi ni mo pe normal woman being tí wọ́n think pẹ̀lú brain kan follow me not you tó wà medulla oblongata problem and tó bá lágànná ò lè follow mi kó enjoy mi torí níjọ́ tó bá tutù ọpọlọ àtúmọ̀ gbóná ń gbà mí you say you are disappointed are you mad or something who your follow help are you the one feeding me or you are the one giving me oxygen to breathe you must be mad for telling me that i disappointed you Kulo máa i block your house off who cares wọ́n ti wọ́n ti kọ́lé yín o kò bá àti jẹ́ méjì kélu ẹ̀rẹ́ yín fi jẹun ni mo sọ fún yín pé mo pèrò ń ni mi ò pèrò èèyàn ni mo pè i call normal woman being i did not call animal to wash me woman being ni mo pè. débi tí wọ́n nígbà tó wá débi kan wọ́n wá nígbà yẹn wọ́n wá sọ pé wọ́n lọ gbé nídìí bísínẹ́sì tó ń ṣe tó yẹ pé oore two hundred thousand naira ni naira péré onímú ìdí ní ìdí píọ̀dù yẹn oore two hundred thousand naira tí Àgbàlá Gabriel ò bá gbà yìí ni mú ìdí ní nídìí ńgbà yẹn ẹ wá fi ilé kíkọ́ ẹ wá ní ẹ kọ́lé fún ẹ ṣe kínní fún ẹ ti ṣọ́ọ̀bù fún ẹ bẹ̀ ṣe ẹ wá lọ sí ṣọ́ọ̀bù ẹ lọ kọ́lé fún sínú gbó ẹ tó tajà lórí bíríjì ẹ ládùúgbò mílíọ̀n tó gbà ẹ tó tajà lórí goslow tó lè ra ọjà five hundred naira kó tà ní two thousand ẹ wá mú lọ tó ṣe kó máa sáré lọ ó ti yúùsù wọn kó máa sáré lọ kó máa sáré bọ̀ kó já ṣáṣẹ́ẹ̀tì ìgbàlódé mu kó fi ẹnájì. ẹni tó ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n á sọ ẹni tó ń bá àwọn ẹranko sọ̀rọ̀ bíi kó máa jí kó máa bí ẹyẹ chíchíchíchú ẹyẹ tó ń ṣe chíchíchíchú bí àwọn kírẹ́kírẹ́tì àbí kílọ̀ máa ń pè kírẹ́kírẹ́tì ẹ máa wọn kòkòrò tó máa ń dún lálẹ́ yẹn tó máa ṣe bí kó máa bá láǹtó sọ̀rọ̀ nú gbó nonsense alàgbà yẹn mímà láìkẹ́ ẹ̀ yẹn máa ń build empire àti ẹ̀ mà ní o ó mọ̀ pé òmùgọ̀ èèyàn ló pọ̀ ń lu èyìnbó ta ló máa rẹ́sẹ̀ wèrè tí ò ní bù ṣé ọlọ́gbọ́n tàwa yìí ló fẹ́ wá bù òun kan mọ̀ pé ó lè rí chichi bù lẹ́sẹ̀ tàwa àwọn òmùgọ̀ èèyàn táyé ti táyé ti kọ̀dí àìmọ́ṣe sí nílùú òyìnbó náà lọ́ máa rí bù nonsense and ingredient nígbà tó bá ní kó máa sọ lẹ́nu kó má bàa sàpò ìyàkọ̀ wọn ò ní gbọ́ wọ́n wọ́n ti padà ṣẹ́ àárọ̀ sójú òtí wọ́n yegede yín. ó ṣe tán kó fa gbókó lọ ta bàbá ìjẹ̀bú life to live nìyẹn and he was living fine. ẹ bá mi gbà ní táwọn tó wà yẹn mà táwọn tó wà yẹn mà ẹ jọ ta ló lè fi mú èdè ìtọ̀rọ̀ gbà yẹn mà. kí ló sọ ń sìn àbó ń ṣe èrè inú gbẹ lówó wà. ṣé bí mídìí náà ṣe wáyé ó ṣe lè fi tọrọ ẹjọ sọ̀rọ̀ time tí Muyideen wà ń gbà yẹn àti time tó wà ń sìn what change in his life i want you all to tell me ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ẹ má parọ́ o tẹ́ bá ṣàwòsí ọlọ́run máa bò yín pa ni ìgbà tó pọ́ làwọn ẹ̀bù Muyideen àti now kí ló kí ni positive impact tẹ́lí nínú ayé Muyideen what add value to his life kí ló fi add value sí life Muyideen ẹ mú jáde kẹ́ sọ fún mi. láti ìgbà tó ni wọ́n ti mú Muideen nínú síríìtì bóyá taṣọ àwọ̀kù aṣọ tó ti ṣá aṣọ ìyà aṣọ ọ̀fọ̀ aṣọ ẹkún aṣọ òṣè tó bọ́ sí lọ́rùn tí Muideen padà sunkún torí tó bá bá aṣọ ìyà síyàn lọ́rùn kò yẹ kí ìyà tún jẹyàn níbi tó ti lọ mú lórí síríìtì tó bá bá aṣọ ẹkún aṣọ ọ̀fọ̀ aṣọ òṣè síyàn lọ́rùn kò yẹ kí ìyà jẹ níbi tó ti lọ sun eh, níbi tó ti lọ mú tó bá múyàn nínú ìyà wọ́n máa múyàn sínú ìdẹ̀ra ni bọ́ inú ìnira ló padà fi mú ìdín sí òun ni mú ìdín sí ti ń rí ìnira kí ni wọ́n fi add value sí life mú ìdín ẹ sọ fún mi. ìwúrẹ́rẹ́ ah, ẹ mi download video yìí. àbí wèrè lélẹ́yìí ẹ̀kọ́ ti ẹ̀kọ́ ti wèrè dànù àbí ẹ̀ máa gbọ́rọ̀ òṣì tó sọ kó lọ wọ àwọn ọmọ tó ń mu kó lòsì tó wà ní street torí pé mú ìdí wa homeless you must be mad the guy is mad mọ̀mí olúṣọlá tó ń fún ní kínní ni kò yẹ kó fún ẹranko bẹ́ẹ̀ ní audience ẹ jẹ́ pé bó ṣe wà yẹn tó bá máa ẹ mọ̀ pé gbogbo ọkùnrin máa ń ní bọ́ọ̀lù méjì òun bọ́ọ̀lù ẹyọ kan bọ́ọ̀lù ẹyọ kan one and a half ló máa ní torí tó bá ní bọ́ọ̀lù méjì kò ní reason bẹ́ẹ̀. ẹ kọ́ ti wéré dáná salamu alaikum. bẹ́ẹ̀ni oh, ẹ gan ṣé òun fúnra rẹ̀ ní ṣé òun òun tó ń béèrè question ah. mú ìdí nǹkan jù lọ. can you be talking like that. àní mú ìdí nǹkan jù lọ. ẹ lè sẹ́ndẹ̀ẹ́sẹ́ níwọ̀n máa kó ìdẹ̀sẹ́ níwọ̀n ǹjẹ́ hàn dì í pọ̀. ẹ̀yin náà yẹ ẹ máa rí àdì yóò máa gbọ́ kẹta ń bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń sọ̀rọ̀. ó máa gàn máa ní. ìdílé àti alábòsí ẹ̀ ṣe rí ìfẹ́ àti ìfẹ́ àfẹ́jù àti oògùn tó ti mú ẹlòmíì kò ní jẹ́ kórè òkú pé. orí wọn máa ti burú kẹ́ ẹ̀. Hmm ó ń béèrè pé ta ló ní kí mú ìdí nìtọ́. ẹ tó ń ṣe èrè. tọ́ bá mú mú ìdí ilẹ̀ tọ́ mú dìgbòlugi tọ́ tọ́ drop kọ́lẹ̀ i will choose mú ìdí hundred million times over it. because mú ìdí ní ọpọlọ tí ẹ ṣì lè yálò nínú ọpọlọ ẹ tó wà very intelligent òun tó ń sọ̀rọ̀ ò lọ́pọlọ gbàgbé pé mú ìdí poor òun tó ń sọ̀rọ̀ ò lọ́pọlọ mú ìdí i will choose mú ìdí one million times over him because i deal with intelligent people not dumb skull àbí táwọn àwọn ẹbí ẹ kọ ni àwọn ẹbí ẹ kọ pé wọ́n dìnnà ẹ̀. ẹ tó jẹ́ wẹ́rẹ̀ ẹ tó jẹ́ wẹ́rẹ̀ gan-an. àbí. ẹbí ẹbí rẹ wọ́n mọ ronú sí pé kọ́nà jẹ́ òsàn. débi pé kò sí nǹkan tó ṣe. débi pé nǹkan kan ò ṣe. ọdẹ ni wọn. ẹ jẹ́ háàdì wọn papọ̀ wọ́n ti ń pè padà wọ́n ti ń pè padà ẹ jẹ́ háàdì wọn ẹ jẹ́ háàdì wọn pọ̀ kẹjọ fàkójọ já ẹ jẹ́ háàdì wọn màá pè yín padà ẹ jẹ́ ń pè yín padà ẹ jẹ́ ń pè yín padà.

mọ́mí ló lù after eleven mo fẹ́ mo tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan tí màánù yìí sọ mo fẹ́ gbọ́ bọ́yẹ̀ fún jẹ ó dùn mí pé mi ì sí lórí iṣẹ́ mi. mo fẹ́ gbọ́ nǹkan tó sọ fún màá yẹn. ìyàbẹ ti wọlé ni ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ ń save nọ́mbà yìí náà kí n tó lè pè yín padà ẹ jẹ́ ń save yín ẹ jẹ́ ń save nọ́mbà yín méjèèjì ah, ẹ lábòsí díẹ̀ o ọba ọmọ ọba kìnnìkan tẹ̀ ń ṣe bí ẹ láì kí kéèyàn máa ṣe bẹ́ẹ̀ ẹ tó lè jọ tó lè jọ ṣé wèrè wèrè wá ní mú ìdí ni. ẹ tó ń sinwin wèrè lọ́pẹ̀ ni. mú ìdí ò ṣe wèrè náà. wèrè lọ́pẹ̀ lórí ẹ̀ powó. ṣọjọ́ wèrè ni. àwọn tó ti ya wèrè. ara àwọn tó dọ̀tí ju mú ìdí lọ́nà tó mẹkáníìkì nǹkan kí lè fẹ́ káwọn ṣe. wọ́n máa sinwin mà ní. ẹ ní sùúrù sẹ́ẹ̀bù mo fẹ́ ṣe. wọ́n rò bí àwọn ìdí ìjà láṣẹ tì àwọn sẹ̀líbírìtì yín gan tán láwọn lórúkọ wọ́n padà gbégbá bára lé wọn lórí lórí social media yìí wọ́n padà lọ bá alàgbà yín tó gbégbá bára lè wọlé Muyideen ò lọ bá alàgbà yín gangan lórí pórí Muyideen máa powó ló gbé Muyideen wá Muyideen ń tajà ẹni and is contented with what he's selling àwọn celebrity yín tíṣẹ́ ọwọ́ wọn ò tó wọ́n jẹ tíṣẹ́ wọn wọn ò léèrè lọ lọ rìn lọ bá alàgbà yín tí wọ́n worship ẹ̀ Muyideen ò wọ́ṣìpù ẹ̀ jẹ́jẹ́ ni Muyideen ń ta ṣájà ẹ̀ létí títì létí kọ́tà ní mòlú ẹ̀ bó ṣe pọ́n láṣọ ó sì wà contented kò wá alàgbà kọ́kọ́ lọ so gbogbo ẹni náà sọ pé ta ló máa fi mú ìdí tọrọ tí bá rí mú ìdí àwọ̀ ọ̀gìn bẹ́ẹ̀ bá máa kú lẹ́ẹ̀kù if i see muhideen i will hug him because he is very intelligent tí ẹn tó bá lack brain tó bá lack ọpọlọ tó bá invite irú muhideen yẹn kókò máa fún òní special adviser ó máa ní ẹ̀bùn kan tí bọ̀bọ̀ yẹn ní nìyẹn ṣùgbọ́n tí ìmí inú yín tọpọlọ ẹ̀ pé tí muhideen ò bá wúlò ṣé pásítọ̀ yín máa há boy, ẹ̀ àbí ẹrù bí ọmọ kò déédéé mu do you know how many people tó ń fẹjọ́ ẹ̀sùn pé àwọn lọ́ba kó ẹ̀pà àwọn tí ò dáhùn torí pé ó rí pé Muyideen orí ẹ̀ pé dáadáa òun ló ṣe lò as a two not a joke àsìkò àti Muyideen ti lọ ṣé life pastor yín remain the same mọ́ abẹ́gi ẹ kúrò ń di ìdò. mi fẹ́ mi fẹ́ àbòsí mi fẹ́ ayayaya ah, mo kórìíra. if you type nonsense I will block you. ah ọmọ ọlọ́mọ tó ń tajẹ. àwọn tó ń ṣe èrè. ó wà lórí ọjà ẹ̀ ó ń tajà jẹ́jẹ́jẹ́jẹ́ ló ń tajẹ. jẹ́jẹ́ ló ń tajà ẹ̀ kò gbé bábí àǹlà and is contented. àǹkọ àwọn tó ń ṣe èrè wọn wá sí títí of Lagos kọ́ wá rí báwọn èèyàn eh, bọ́ ṣe ń ta pure water tó ń ta gúgúrú tó ń ta ṣájà nínú móòlù eh, ẹ̀ èè eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ta tó jẹ́ pé ẹ̀mù túwìsì mú ìdí pọ̀ nínú móòlù ẹ̀ tó ń ta ṣájà tó ń ta bátìrì tó ń ta móòlù ẹ̀ kí ló ṣe mú ìdí tán lè fi tọrọ abẹ́ mad if I see him I go hug him if na one die mean I go die náà dey mad níṣojú yín lélẹ́dùnmarè máa ti ṣọlá fún gbogbo ẹ̀yin tẹ́ ti rò ó pin yẹn tẹ́ rò bí i without that your nonsense ignorant and man of God tẹ́ without him dààmú ìdí we no make it lójú ayé gbogbo yín ló máa ti make ojú kan dẹ̀lẹ́ máa wà tó máa ti make ẹ̀ lágbára ẹlẹ́dùnmarè ẹ̀yin ìka burúkú yìí. ìsọdọ̀nù. lójú ayé yín báyìí ló máa ti ẹ̀ ní kú ẹ̀ nírùn ló máa ti make ẹ̀ láyé yín gbogbo ìdẹ̀lẹ́ máa kí congratulation lágbára ẹlẹ́dùnmarè torí ẹ ti ro pin ẹ ti ro pin pé bí ò sẹ́yìn kò lè rán lọ̀lọ́ ènìyàn ṣe bí ọlọ́run ẹ̀rì bí a kò lè pọ́síbù wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́lẹ́dùnmarè máa ṣe fún ẹ̀yin ìkà ẹ̀yin ìkà tẹ́ pé ọ̀rọ̀ ayé yín gan lójútùú tẹ́ fẹ́ bá mú ìdí tó tiẹ̀ ẹ kó sí dànù ẹ kó sí lọ. ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n pàdé máa yẹn. mo fẹ́ gbọ́ èsì tó máa fún màá yẹn kí n tó drop show yẹn ìyẹn tí ò ní làákàyè ó dùn mí pé mi ì sí lórí show mi ì sí lórí show yẹn. Ah. èmi ò sábò sí o ibẹ̀ náà mo wà yìí ibẹ̀ náà mo kúkú wà yìí. kárìnwá lórí show yẹn ni wèrè tó gbé wọlé sórí kọ́ yẹn kò ní pé nọ́mbà wọn mọ́. Hmm torí àwọn ọ̀rọ̀ tí máa bí nílé ayé ẹ̀ kò nílé sì fún mi. mi ah no no no no no. téèyàn bá ti lówó kò gbọdọ̀ jẹ́ èèyàn ẹni ò gbọdọ̀ tọrọ láwùjọ àwọn wèrè dìgbòlugi. ẹ má bínú mo ṣàrà owó dán pẹ̀lú mi bẹ́ẹ̀. ok mo ti <sighs> wá nìyẹn tí mò ń kún mi o mi ò tún máa lọ ṣáwà. I don't want to do calling jare ẹ̀yin ara TikTok. o ti há dín pọ̀ ẹ jọ máa fà ẹ jẹ́ ẹ jẹ́ ń kíra yín lébi lárúbáwá. ìyẹn ò ní làákàyè nìyẹn. ẹ̀yin rédíò ọ̀dọ̀ yín sílẹ̀ ẹ̀yin nǹkan tẹ́ fi ń gbọ́ mi sílẹ̀ lọ́dọ̀ yín ẹ lí gbogbo ẹ̀ sílẹ̀. so. gbogbo àlàyé tí madam olúṣọlá yusuf tí wọ́n sọ yìí. nǹkan tí mo ní ìdí ìṣe pé kò ń ṣe pé bóyá mo ní jẹ̀bi máa yẹn ó lè sọ pé jẹ̀bi ọ̀fíìsà àdàbọ̀nìṣà ẹ̀ṣẹ̀ mọ́ta. nọ́mbà wà sá mú ìdí ibi tó tó da ṣájà kò sẹ́ni rí kò sẹ́ni tó àbó ò ń ṣí èrè. ìrẹ̀kọ̀ ẹ̀ṣẹ̀ nọ́mbà wà sá nọ́mbà wà. ok. ká gbàgbé pé àgbàlagbé mẹ́lòó lọ́ba ló ń ṣe tó bá tó bá wọ wá fíṣọ́

without having their generation. ó yẹ ó yẹ kí ọ̀rọ̀ mú ìdí ó yẹ kó ẹ̀ láìsí ẹ̀yìn tẹ̀ dá ó sábàlá dé bẹ̀ ó ti yẹ yín. ìjọ tí ìjọ sábàlá dé bẹ̀ rí mú ìdí ọ̀la ni. that's my own boss. I don't I don't. ìyẹn dẹ̀ ló ìyẹn dẹ̀ ló wò bá. mo bọ̀ Alhaji Rasheed Ishola said Zimmerman, I like you for saying the truth, but try to limit your anger when people say something that is not sensible. Eh, Alhaji Rasheed, I cannot limit my anger for animal. I'm sorry, sir. If I see animal that want to do like woman being, I have to be angry and tell the animal that you are animal. You are not the, in the same category like woman being. So if I come for animal, animal can mess up everywhere. So if I see animal in woman form, he resemble human being but his brain is more or less like antelope brain so, or pig brain i will tell the person that you are pig like this one now Abiola Oyeyemi ikú ló máa pa ìyá ẹ tó bá unfollow ìyá ẹ so before you unfollow me i have blocked you so ikú ló máa pa ìyá ẹ since you have been following your mother what is your achievement of your mother you that you are following your mother you did not achieve anything so go back to your useless mother okay go back to her ọmọ àlè so alaji kini if i see anybody that is goat goat is not allowed on my platform i will tell the goat i will let the goat know that there is no space for the goat here o oh so i don tolerate i don accommodate goat people because i know there is a lot of goats on this social media me i don accommodate goats it's their pastor that accommodate goats because he's a beggar he always beg from them me i don beg from them okay so if i need help i even know my fans that okay you are seeing lorun my fans give me this i will not come and lie go and bring people that they should contribute because i want to rip my fans up i will not do that if me myself need something i will tell my fans give me this but say i want to reap people i will now be using my fans i will be because of the love they have for me i will be reaping them i will not do that so if i now see goat that is wandering wandering me i don i don have a way tí goat fẹ́ jẹ i will send them back to their mother. ó fẹ́ ìrànlọ́wọ́ fún ó fẹ́ ìrànlọ́wọ́ fún mi bẹ́ẹ̀ ṣá ó ní kí mi dùn wá ọjọ́ kejì mo ti nígbà tí ó mọ́ndé ó padà wá mú ìgbọ́ ó ní tẹ́tà náà tí ìmú ìdí ó padà wá mú ìdí nígbà tí ó sì sọ kí kí ni ìṣòro yín ó ti yín ó di bóyá ọtí ló pè jọ́nà three hundred thousand ló tó ń bá kiri ó ti yé yín bẹ́ẹ̀ sà ìdí nìyẹn àgbàlá dúpẹ́ wò pé orí three hundred thousand yẹn nìkan lè ṣe ẹnìkan lè ṣe orí yẹn tí kò yẹn lẹ̀ tí mo ti yọ bá tiẹ̀ lọ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀

ń kọ̀lé dé àbí àjẹ́ mọ́ ṣùgbọ́n òun kọ̀lé. rárá o ẹsẹ̀ fún ọkọ̀ yóò sọ́dọ̀ ní kókó ìsọ́dọ̀ ní kàwé ọlọ́run máa ń tìlẹ̀ pé ìkọ́sọ́ ló ní yàn kó lọ́dún ó lè sọ́dọ̀ ní kìí táwọn ìkọ́kọ́ náà wá lè jọ bọ̀ wá àwọn ọjà yìí náà dáwó ẹ̀sọ́ fún kúkú ti ẹ̀sọ́ pé ẹ̀fẹ́ kọ́lé fún mú ìdí wa níjọ́ tí àgbàlẹ̀ débẹ̀ dé mú ìdí wa. ẹ̀rọ ìjọba aláàbẹ̀rẹ̀ kọ́ ló ń lọ́dà gbogbo ìlú ìlú ìlú ìlú ìlú kò sọ fún nǹkan ọmọ nǹkan ọ̀rọ̀ tó ń sòkò kan àgbàlá débẹ̀ torí kò sọ fún. ẹ ẹ wúrọ ẹ bí àwọn fẹẹ gbọ́dọ̀ wà á rí ìrù sọ. en bien. kẹ́ máa gbọ́ máa yẹn ni. scammer. àbẹ̀ni àdájọ́ mo dẹ̀ máa tíìpù nọ́mbà yìí ẹ̀dá tó ń nọ́mbà mi sà ẹ̀ máa gbẹ mo máa tíìpù nọ́mbà ìyẹn wà lọ bẹ́ẹ̀ yẹ ẹlẹ́ẹ̀kejì nígbà tí so bóun ọ̀rọ̀ ilé ti wá jẹyọ lórí prógámù bóun ni bóun ni ti bóun ẹ̀yin tẹ̀ ń dáwó bóun ni ti sọ pé ilé lẹ́fẹ́ ilé lẹ́fẹ́ kọ́ fún ìdí ìmọ̀jì jẹyọ. ọ̀kẹ́sà ibi tọ́wọ̀ ti jẹrọ ni pé ẹni yóò wù ú tó ń sùn ẹ̀yà wa àwọn ọ̀dọ́. kò níbi tó ń sùn. àkúkù àkúkù ni Muyideen sùn Muyideen nílé ẹ bá wọn tẹ gbọ́ sọ ó níbi tó ń sùn. ọ̀dẹ̀ máa níwọ̀n àwọn dàrú ṣá. ọ̀rọ̀ wo lọ̀rọ̀ pé ẹ fẹ́ kọ́lé tó bá yẹ pé ìgbà tí mo wọ̀ ọ́ wa nígbà tó kọ́kọ́ dé ní ìwà táwọn yẹn ti dá owó owó lẹ́kẹ̀ẹ́ náà dọ́tẹ̀ ń dá owó. ẹni sùúrù ẹni sùúrù one minute ẹ jẹ́ kí n play fídíò ọjọ́ tí ìjọ́ tágbàlá dé bẹ́ẹ̀ lè mí ti mú ìdè ẹ hold on ẹ mute bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí n play mo ní lọ́wọ́. ẹ má ti ok ok ok ẹ ẹ padà bí yẹn ẹ padà bí yẹn. nígbà tí ẹ kọ́kọ́ dáwó lọ́dá tẹ ẹ kọ́kọ́ dáwó tẹ ẹ parí tẹ ẹ tọ́jú ìwé lọ́nà bẹ́ẹ̀ bá ti wọ́n lórí bẹ́ẹ̀ bá ti wọ́n láì. tọ́jà tó lẹ́bí nǹkan má bìí tó wèrè ní ṣe ọpọlọ rẹ ju ọpọlọ pásítọ̀ wọn lọ. wọ́n rí ìdínkù bọ̀bọ̀ yẹn wọ́n sọ bí wèrè. ọmọdé

ọmọ ìyá náà kó máa rí láti ọ̀rọ̀ yẹn náà ló sọ pé wúlò lẹ́yìn ẹ̀ ló wà láyà tó torí ìlànà kan ẹnìkan kan ò ní jẹ́ onídéédé lọ́dọ̀ náà kó mọ kó mọ pa kó mọ nínú ìdí nìgbé aláìmoore alábòsí ni ó ti yí torí ìdí nìgbé kò sí kankan tó rọ̀bì ó ti yí so bí ọ̀rọ̀ tí wọ́n á sọ lọ ẹ ti dáwó lálẹ́ ló tẹ̀ kó dáwó tẹ̀ fárí fún un mọ́tòrí ẹ̀sùn Àgbàlá Gabriel tó káàmù ọ̀nà tí ó fi gbà káàmù yomex omi ni mo ti mu wáìnì tán ó ń kù mí lóorun wáìnì yẹn wíìkì ni. torílẹ̀ ilẹ̀ tó sọ pé lọ́dọ̀ mi mo kún ìdí mi lé ibi tó ti gbé mi pé ẹ̀ẹ́dùn padà dáwọ́. máa kọ́lé ó gbọ́n kú. tó kọ́lé. ó gbọ́n. ẹ àwọn aráàlú èkó bó ṣe bó mọ nìyẹn. ó ti mọ̀ pé ṣe bẹ́ẹ̀. wọ́n gọ̀ ni. ibi kan ló fi wá ní ẹ̀ríkà ẹ̀ ṣáàjì tó kọ́ kọ́lé fún bẹ̀ yẹn o òun ló mọ̀ pé òun fẹ́ kọ́lé fún òun tó rú. ẹ ẹ ó lóun máa fún lẹ. ilẹ̀ tó fi omi tó fi tó fi mú ilẹ̀ tó fi dáwọ́ ilé tó fi rí. ọ̀tún tó wọ́n wà lẹ́ẹ̀dẹ́ òní. má nìyẹn wà ìtẹ̀lẹ́fẹ̀. ó ló gbà káwọn ní ló ń san tó wà lẹ́ẹ̀dẹ́ òní tẹ́ kò fúnra ẹyẹ ìlú unfortunately eyín artificial ni. ẹ tó ra eyín ẹ ti dáwọ́ ọjà o Muyideen fẹ́ fẹ́ yàwó ẹ tó kówó ìyàwó náà wá. Muyideen fẹ́ dógbò wọn tún ra kọ́ńdọ̀mù àfa àbí kí lorúkọ yìí mo láìka àfa àyàn fẹ́ wọ ìtẹ̀lígẹ́ǹtì Muyideen fẹ́ dógbò wọn tún ra kọ́ńdọ̀mù páàdì tíyàwó Muyideen fi ń ṣe nǹkan oṣù àwọn aráàlú òyìnbó ló ń rà àwọn aláàrú dàlẹ́ bí tí bá àwọn aláṣẹ dànù tọ́ọ̀ ní kéré oko <laughs> gbogbo èrè oko wọn wọ́n ti kó wọ́n ti dà fún Muyideen pẹ̀lú ẹ̀ náà Muyideen kan lọ fún un. tí o bá ti tí ọ̀rọ̀ yẹn padà dàrú jẹ́ lọ. ó ti dáwọ́ fibroid. ẹ̀bà tó sanwó pé ìyàwó Muyideen ní fibroid. for sure. ìyẹn ti ẹ̀kọ́ wọ́n máa sanwó pé ìyàwó Muyideen ṣe nǹkan oṣù ó dúró fúnjọ́ mẹ́ta ó yẹ kí nǹkan oṣù ẹ̀ wá fọjọ́ márùn-ún. ẹ jọ̀ọ́ o ẹ̀jẹ̀ mi náà fẹ́ kọ́lé o ìjẹ̀bú gbòsè mo fẹ́ kọ́ sí ire èmi náà fẹ́ ẹwọ ṣáàmà mi sí ilẹ̀ olùjì wọ́n ṣe àwọn nǹkan wọn sí ọmọ sọ pé I'm from ilẹ̀ olùjì èmi kọ́ I'm from ìjẹ̀bú gbó òkè àgbò ẹ̀jẹ̀ mi náà fẹ́ kọ́ bọ́ngálò sí ìjẹ̀bú òkè àgbò ilé alámọ̀ òkè àgbò ẹ̀jẹ̀ bá mi kọ́lé onísìmẹ́ǹtì. bàbá bàbá mi wọ́n nílẹ̀ ńjẹ̀bú gbó lókè àgbò ṣó ti mo rógún jẹ ẹ rí láti ralẹ̀ ẹ bá mi kọ mo nílẹ̀ ẹ̀yin aráàlú èbó alárùndálẹ̀ bó kọ tipa ẹjọ́ torí ọlọ́run mo fẹ́ kọ́ bọ́ngálò bọ́ngálò kékeré wọ́n lè jẹ́ bábíkíù lẹ́wọ̀n bábíkíù ìjẹ́bú gbọ́ mo fẹ́ kọ́ sí o ilẹ̀ wà ẹ ní láti ralẹ̀ ẹ kọ́ ra símẹ́ǹtì àti búlọ́ọ̀kù símẹ́ǹtì àti búlọ́ọ̀kù èmi náà wá homeless Muyideen kọ́kọ́ lè máa kọ́lé fún ẹ jẹ́ ọkọ fẹ́mi náà tẹ́ẹ̀bà fẹ́ síwín o gbogbo ẹ̀jẹ̀ dáwọ́ tẹ kọ́lé fún Muyideen tẹ́ẹ̀bà fẹ́ síwín ẹ̀rọ kọ́ tèmi náà o báwo lọ́bọ Muyideen ṣe ṣorí tìǹà kí o <laughs> mi ò o ilẹ̀ wà ń jẹ́ ilẹ̀ wà ń jẹ́bù gbó òkè àgbẹ̀ rí láti ralẹ̀ sí ọ̀fọ̀ ti wà bàbá bàbá mi ló fún mi ilẹ̀ yẹn àwọn ló ẹ̀ bàbá bàbá mi àwọn ló fún mi ilẹ̀ mo rógún jẹ ẹni pé tèmi dèrè ẹ kí mi congratulation wọ́n fún mi nílẹ̀ àti tilẹ̀ tí mo ní níjẹ̀ gbogbo kì í ṣọ̀rọ̀ twenty acre ah lásán lẹ́nu pé ọmọ òkè àgbò ní mi ni twenty acre mi nìkan ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ mo rógún jẹ ẹ̀dọ̀ torí ọlọ́yà ará Amẹ́ríkà èmi fẹ́ kọ́lé fẹ́ lẹ́dẹ̀ o mo fẹ́ kọ́lé fún àwọn ìdun àtayán níjẹ̀bú gbó mo fẹ́ kọ́lé fún ìdun àtayán níjẹ̀bú gbó o ẹ̀yin ará àmì ìlú èbó tẹ́ ẹ̀ ká olórí igi torí àjọ tí mi ti wà lóyìnbó mi ti ká olórí igi mi ti rí igi tó wo owó rí ẹjọ́ tí mo sì lọ mi ìrówó lẹ̀lẹ́rì bí kí n máa rí bí one cent two cent ńlẹ̀lẹ̀ ẹ jẹ́ gbówó wá o mo fẹ́ kọ́lé fún ìdun àtayán níjẹ̀bú gbó o ká kó wọn kúrò ládùúgbò ká máa kó wọn lọ sínú ilé tàbá kọ́ tẹ̀rí tó fi ní wé ìlọ́kọ̀ọ́kú ìlọ́fíwà tó fi mọ́ ti mú ìdí ìkarùn-ún yín Ilé bàbá Súwèbì. Who is this? Who is tagging my share chairman to check inbox? Bàbá Súwèbì ni wọ́n kọ́ nígbà. What happened? Do you want to buy a house? Bàbá Súwèbì ti kú. bàbá Súwèbì. Varu. Súwèbì wọ́n sin sábà láyé. Ṣé àwọn bàbá Súwèbì ṣé wọn kò lọ inú ilé yẹn ni àbí ẹ ti kó lọ bẹ̀ báyìí? Àbọ̀ ọmọ bàbá Súwèbì wọ́n ti kó wèlé fún wọn ti fẹ́ tà unusual pressures what happened do you want to buy a house. ẹni sùn MC Jay-Z said why ìdun àtayọ̀ fọ ìjẹ̀búgbó wàhálà lẹ kóra yín sí o kò síbi tí ìdun àtayọ̀ ò sí ṣùgbọ́n ìdun àtayọ̀ ti jẹ̀búgbó tá a bá kọ́lé tá a kó gbogbo wọn síbẹ̀ ẹjọ́ tó yọ lọ ṣé ìdun àtayọ̀ ṣé wọn ò ní wà lójú kan wọn ò ní rẹ́sídẹ́ǹtì <laughs> ìdí ìdun àtayọ̀ máa fi máa fò káàkiri tá a bá gbowó lọ́wọ́ àwọn aráàlú òyìnbó tá a kọ́lé fún ìdun àtayọ̀ ṣé wọn ò ní rẹ́sídẹ́ǹtì ṣé wọn ò ní láàdírẹ́sì <laughs> ṣé ìdùn àtàyàn ṣọ́ọ̀dì ládìrẹ́.